padà sórí ètò Ògo Ìgbàlà ah, Ògo Ìgbàlà lórí Orísun tẹlifíṣọ̀n tiwa náà la wà fún àǹfààní ẹ̀jẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi mo sọ pé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò bẹ́ẹ̀ ni ògbóǹtarìgì mi tá a sì jọ máa sọ̀rọ̀ wọ́n ti wà níkàlẹ̀ wọ́n ti wà ní digbí ẹ kú kalẹ̀ àlejò mi ẹ rọra ṣe dáadáa lẹ dé ẹ ní ṣókí ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé àti irú iṣẹ́ tẹ̀ ń ṣe. Um, olórin ẹ̀mí ni mí Yẹmí Levite nọ́mọ̀ mi sí ṣùgbọ́n òye níyì òye Yẹmí lórúkọ mi. Hmm, àwọn wo nọ́mọ̀ yìí sí Yẹmí Levite ó jàre. <laughs> Um, uh, nítorí orin ẹ̀mí hmm. àwọn tó ń kọrin tó jẹ́ àwọn tó ṣẹ̀ ń dàgbà nísìnyí hmm. wọ́n máa ń ní orúkọ tó máa ń pè wọ́n yàtọ̀ sórúkọ tiwọn nígbà míì so nítorí mo ní àwọn tọ́jọ́ máa ń bá mi kọrin mm. tá a máa ń pè wọ́n lọ́mọ Levi nígbà tí mm. mo wà ní campus mm. so wọ́n á ní Yẹmí ọmọ Levi Yẹmí ọmọ Levi òun la ṣe fi kún ló fi jí Yẹmí Levite bẹ́ẹ̀ni Yẹmí ọmọ Levi. ẹ o ẹ ní àwọn tí wọ́n ń pè yín nígboro àwọn tí wọ́n mọ̀ yín wọ́n mọ̀ yín sí Yẹmí Levite ẹ ó yá ẹ wá bá mi fi ohùn yín yẹn torí mo tún rí tẹ́ gbé jìtá kọ́ kẹ́ bá mi fi kí àwọn aráalé mo fẹ́ gbọ́. ẹ̀mí mímọ́ wá jọba wá jọba ẹ̀mí mímọ́ wá jọba wá jọba ẹ̀mí mímọ́ wá jọba wá jọba o ẹ̀mí mímọ́ wá jọba wá jọba jọba lórí ayé wa nínú ilé wa lori ebi wa o wá jọba jọba lórí ayé wa nínú ilé wa lórílẹ̀ wa o wá jọba. wá jọba ah ọ̀gá ẹ̀mí mímọ́ wá jọba jọba lórí Orísun tẹlifíṣàn tiwa pàápàá ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lẹ́ẹ̀kan sí i ẹ eh, uncle Yemi Levite ó ti wá tó ọdún bíi mélòó tẹ̀tí bára yín ní ìdí iṣẹ́ orin á eh, ti fẹ́ tó bí ọdún mẹ́wàá báyìí ìgbà tí mo bẹ̀rẹ̀ míì tí ẹ̀ fọkàn sí pé nǹkan tí mo fẹ́ ṣe ni hmm. ṣùgbọ́n ìgbà yẹn mo máa ń kiri ọ̀gẹ̀dẹ̀ fún mọ́mì mi so abẹ́ abẹ́ ìdímá ti lọ tajà orin tuntun kan máa ń wá hmm. màá kàn máa gbórin tuntun láì ṣe pọ́n ẹnìkan kọrin lára ǹdù mi orin tuntun kan máa máa wá so ìgbà tí mi sí yẹn máa ń wá every ó wá di pé nítorí orin yẹn hmm. màá máa wẹ́ni tí màá kọrin fún màá máa wẹ́ni tí màá um, lift up. ẹ̀kọ́ <laughs> so tí màá kọrin fún so um, nígbà náà um, bí ọdún two thousand and five hmm. dáàdi mi pè mí gbà yẹn ah ó ní program kan tán wò lórí tv wọ́n rí pastor adébóyè náà bá ní ah, ibo ní program yìí ti ń ṣẹlẹ̀ hmm. mo bá ní redemption camp dáàdi bá ní ẹ tán bá ti ń ṣe wá sọ fún mi nítorí gbà náà dáàdi mi wọn kì í lọ church. Hmm. so mo dẹ̀ ní òkè so ìgbà tó dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ the next one ó hmm. wá lọ bọ́ sí birthday mi eh. mo wá sọ fún dáàdi pé àdáàdi ah, o ìní ni wọ́n máa ṣe program yìí o dáàdi bá ní ah, ẹ ó yá máa lọ gbowó mọ́tò hmm. so àti ìgbà yẹn every friday night báyìí màá kúrò nílé màá ní mò ń lọ fiji wọn á rò bóyá ibìkan náà ní ṣùgbọ́n ó lè jẹ́ ọbalẹ̀ndé màá ti bára mi wọ́n <laughs> máa wá church tí màá ti at least kọrin láti encourage àwọn èèyàn so bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ títí dìsí. olúwa ṣeun àdúpẹ́. wọ́n ti wá tà wo orin mélòó tẹ̀ ti ní. mo ti ṣàwo orin méjì. bíi track mélòó mélòó ló wà nínú àwọn. ok àwo àkọ́kọ́ track mẹ́wàá ló wà nínú ẹ̀. kí ni àkọlé ẹ̀. come just as you are ìtumọ̀ ẹ̀ ni pé wá bí o ṣe wà. wà wá bí o ṣe wà. bí o ṣe wà. èkejì ńkọ́. is glory revealed. nínú come just as you are yẹn ok <laughs> ok so come just as you are. Your word is true. Your word is powerful. Your word is true. It is so real. And Lord, by your to blame. Lord, by your word, nations were revealed. Lord, by your word, five loaves fed five thousand. Lord, by your word, the raging sea was calm. ẹ dá ẹ má tí ì wọnú ẹ̀mí ẹ̀yin aráalé àwọn aráalé gan ti wọnú ẹ̀mí lọ pẹ̀lú yín ẹ kò ṣe olúwa èkejì wa jẹ́ kí ni àkórí èkejì. Um, is glory revealed. is glory revealed ẹ kò ṣe àwọn orin yìí bẹ́ẹ̀ tẹ̀ ti tẹ fún wa pé abẹ́ẹ̀gì ọ̀gẹ̀dẹ̀ ni. <laughs> abẹ́ tírí ọ̀gẹ̀dẹ̀ tray. ok abẹ́ tray ni níbi tí mo ti ń tajà fún mọ́mì. ee ni àwọn ìmísí ti máa ń wá nísìnyí tẹ̀ wá tajà fún mọ́mì nǹkan bó wá ni àwọn ìmísí kò sí báyìí. Ah, nípasẹ̀ àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run tí bá ti ń gbọ́ ehm, messages hmm. orin tuntun máa ń wá tí má dẹ̀ ti ìgbà mí ẹ̀mí mọ́kàn máa mí sí mi lọ́kàn hmm. orin mi àtún wá in fact níbi ehm, ọdún tó kọjá ẹ̀mí hmm. Ọlọ́run fi sí mi lọ́kàn torí ọdún tó kọjá yẹn mo mo klọ́ọ̀kì thirty. Um, so ẹ̀mí ọlọ́run wá sọ fún mi pé kí n lọ sí ìlú ọgbọ̀n hmm. láti fògo forúkọ òun without invitation. so ah, mo kọ́kọ́ rò pé ah, ibo láti máa bẹ̀rẹ̀ <laughs> ta ló máa sanwó mọ́tò hmm. mo bá bẹ̀rẹ̀ sí ní prepare ara mi pé òkè báwo máa ṣe ṣe mo pe ẹni tó ń ṣe graphics fún mi mo ní bá mi design thirty states hmm. design kó fojú mi sẹ́yìn ẹ̀ kó forúkọ wọn sí kó send ẹ̀ sí mi mo á bẹ̀rẹ̀ sí ní gbàdúrà Hmm. láàárín ọgbọ̀n ọ̀sẹ̀ hmm. mo lọ sí ìlú ọgbọ̀n. Hmm, olúwa ṣeun. láì láì plane. àwọn ìlú wo lẹ wá lọ. mo lọ Sokoto mo lọ Zamfara Kaduna Kano Maiduguri Jigawa uh Kebbi State Kogi. tẹ́ ẹ láwọn èèyàn sáwọn ìlú yẹn ni. kò ṣe gbogbo bẹ́ẹ̀ mo láwọn èèyàn sí. àbí ṣọ́ọ̀ṣì kan ṣáà lè máa wọ̀ lọ́sẹ̀ bá ti lọ. ṣọ́ọ̀ṣì ìgbà míì gan mo lè débẹ̀ kó jẹ́ ẹnìkan mo pàdé lójú títì màá kéde ìyìn rere sí hmm. ìgbà míì gan ó lè jẹ́ pálọ̀ èèyàn la máa lò hmm. ìgbà míì inú kíláàsì àwọn ọmọ iléèwé hmm. ìgbà míì abẹ́ igi láti kọrin nítorí ìyìn rere a gbọ́dọ̀ ṣe kò ní fi ṣe ibi tá a bá ti ṣe ìyìn rere ó lè já bẹ́ igi ẹ̀mí Ọlọ́run wà ní gbogbo ibi bẹ́ẹ̀ ni. Olúwa ṣeun eh, gbogbo ojú tó ń wò wá pátápátá níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ó dá mi lójú pé ẹ mú nǹkan ẹyọ kan tàbí méjì náà dání ṣe bí oníṣẹ́ ìránṣẹ́ náà la pera wa gbàkúgbà tó dà wọn ọlọ́run náà ló lè pè wá pé dìde ọmọ mi ó yá wá lọ ṣẹ́rí ẹ̀kọ́ kan náà látún ti mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lọ́lọ́run ti pè pé wá lọ tí wàá máa bá ọlọ́run kakuléètì pé báwo mo ṣe fẹ́ lọ ṣèbí mi lówó ṣèbí kinní kan ọlọ́run tó rán ọ níṣẹ́ ó support wọn lọ sí thirty states láì ní ṣíṣì lápò. Hey, olúwa adá gbogbo ògo padà fún ẹ o olúwa ṣeun ẹ ní báyìí ṣé tí àwọn ẹ máa ń lọ kọrin káàkiri àwọn ilé ìjọsìn ni àbí báwo. bẹ́ẹ̀ ni a máa ń kọrin káàkiri ilé ìjọsìn àti gbogbo ibi tán bá ti nawọ́ invitation sí wa a máa lọ kò í ṣe pé òkè tẹ́ bá ti pè wá máa ní iye báyìí. torí bẹ́ẹ̀ náà ni mo ń lọ pé sẹ́yìn máa ń ṣáàjì ọlọ́run ló ń ló ń fún wa ní ohun tá a máa jẹ ọ̀fẹ́ nígbàlà àkápè yìí ṣọ́ọ̀ṣì wa lọ́jọ́ sunday. a máa wá kò sí nǹkan tó dá wa dúró. <laughs> ọ̀fẹ́ ẹsẹ̀ lẹ́ máa rìn débẹ̀ ló <laughs> wá ṣe. ọlọ́run tó ọlọ́run tó <laughs> ó tó jù bẹ́ẹ̀ lọ ó tó wa. ó tó fún wa olúwa ṣeun ọ̀fẹ́ náà la fi fún wa ọ̀fẹ́ náà la fẹ́ dá padà ṣùgbọ́n ọ̀fẹ́ náà lẹ máa ń ṣe gbogbo àwọn àwòrán méjì tẹ́ ti ṣe yẹn àbí. Ah, ọlọ́run mo ní ń bèrè ni o <laughs> ọ̀fẹ́ kọ́ o ṣùgbọ́n ọlọ́run fi àyè gbà wá ní nípasẹ̀ àwọn tó ń bá wa ṣorin hmm. nítorí àwọn náà mọ̀ pé kò ṣe pé à ń ṣe torí owó so àwọn náà máa rò pé ah ẹni eléyìí yàtọ̀ o hmm. kò ṣe businessman ẹni tọ́lọ́run pè ní so ẹja ẹja calm down at least a bit ká support wọn bẹ́ẹ̀ ni. àwọn bíi tẹ́ ti wá lọ tó yẹ pé ti wò pé wọ́n á support tí wọ́n ò support báwo lẹ ṣe máa ń feel. nítorí pé ẹ̀mí Ọlọ́run ó máa ń fi sí mi lọ́gàn pòun ló ń rán mi iṣẹ́ hmm. so gbogbo ìwàkúwà tẹ́nibọ́dì bá máa wù sí mi ó ti fi kọ́ mi pé kí n má máa táwọn kọ́ ni wọ́n rán mi pòun ló ń rán mi so ìgbà yẹn kò easy náà o ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ìgbà míì nù á rò pé ah gbogbo wàhálà tá a ṣe láti wá síbi ṣé iye báyìí lẹ wá fún wa ṣùgbọ́n mi máa ń rán mi létí àbí kò bá kankan dé rárá bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n èmi hmm. mọ́ máa rán mi létí pé ah, èmi mo rán iṣẹ́ ìwọ fojú fojú sí mi èmi ni kó o máa wò má hmm. wo àwọn èèyàn. Hmm. ẹ ṣe ògbóǹtarìgì mi lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni ẹ̀kọ́ àtótónu bẹ́ẹ̀ ni o ó dá mi lójú pé ẹ̀ ń fi ọkàn bá wa bọ̀ lórí ètò gbogbo nǹkan tí wọ́n dẹ̀ ń sọ náà la ti ń gbọ́ ṣùgbọ́n yẹ kí n tún dé òkè lọ́hùn-ún kí n tún gbé olúwa ga díẹ̀ sí nígbà tí màá padà dé èmi pẹ̀lú ògbóǹtarìgì mi náà a sì jọ wà máa bọ́ sí abala àwọn orin tó pèrègédé ẹ kú kalẹ̀.